إن الحمد لله نحمده ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله عبده ورسوله صل على محمد وعلى ال محمد كما صليت على ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ال فسبحانك اللهم لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم علمنا ما لم أعلم وانفعني بما أعلم وزدنا علما اللهم اغفر لي خطيئتي وجهلي واسرافي في امري ولا انت اعلم به اللهم اغفر لي وكل ذلك عندي اللهم اغفر لي ما قدمت وما أخرت وما أسررت وما أمنت وأعلم وما أعلنت وما أنت أعلم به مني أنت المقدم وأنت المؤخر يا ذا أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله lẹ́yìn tá a ti dúpẹ́ fọ́lọ́run tá a jẹ́wọ́ jẹ́ ọ̀kan ṣoṣo rẹ̀ àti ìrìnlẹ̀ jésùṣà àbíwá Muhammad sallallahu alaihi wa alihi wa sallam àti ìtọ́ ìkẹ́ àti ìkẹ́ fún àríwá Muhammad sọlọ́wọ́ àríwá àríwá sára nípa tí ó kù bá ti máa jẹ́ ọmọdé mọ́ká akíra ní ìsìláàmì aláàfẹ́ ọlọ́run àánú rẹ̀ ọ̀nà ẹ̀kọ́ ìwé àjẹ́jẹ́ náà ti jẹ́ àtàríkà ọmọdé wájú láì ní tún dé ìpẹ̀lú máa إليه تسوى المشارع بياد الصالحين من كلام سيد المرسلين الإمام عبد زكريا يحيى بن الشرع النبوي وشرعه أي هذا الكتاب وعملاه فضيلة الشيخ محمد بن الصالح محمد بن صالح العثيمين رحم الله رحمة واسعة وهذا الكتاب هو عبد للشرع ما بهذا الكتاب مشتملة أيضا على تعليقات الشيخ محمد الناصر تعليقات الشيخ محمد الناصر الدين الألباني فقد حقق هذا الكتاب وعلق عليه محمود بن الجميل وخالد بن محمد بن عثمان ورافعه عبد الرؤوف سعد من علماء أنظار الشريف ونسأل الله تعالى أن يرحم الجميع أن يرحم الجميع nígbà sọ̀rọ̀ lé lórí ní tí ó kò tó lọ ó ní ọ̀rọ̀ tahqiq tó jáde nínú tẹ̀lébíìmù àwọn mahakíkò tí a jami àti sheikh بن محمد بن عثمان رحمه الله رحمه واسعا عندما يبين لنا عمل الشيخ ناصر الدين الألباني رحمه الله رحمة واسعة على هذا الكتاب رياض الصالحين وقلنا لابد من البيان اليسير حول ما أشار إليه من عمل الشربان ضمن هذا العمل هو التحقيق وقد بينا تعريف التحقيق آه، آه، أي تحقيق الكتاب وتكلمنا مختصرا حول هذا التعريف وإن شاء الله تعالى نحتاج إلى أهداف تحقيق الكتاب أي تكلمنا على ذلك أهداف تحقيق الكتاب نتعين مني وكيف خطوات تحقيق الكتاب خطوات هل بدأنا إن شاء الله تعالى الخطوة الأولى الثانية أنا نعلم ها الأولى إن شاء الله تعالى طيب a ti sọ̀rọ̀ nípa kí wọ́n pè ní tactic tàtúnṣe lè lò sí critical editing of text tactic lèkútù critical editing of text. àwọn ọmọ sí nǹkan pè ní àdáàbò tactic lèkútà àdáàbò. objectives of critical energy. kí ni àwọn àsùntà ìyẹn ni a fi sùn ìtàǹtò ní nígbàtà ṣàlàyé díẹ̀ náà àmúwá ó jẹ́ mẹ́rin àwọn abọ́sí kùtù wá bẹ̀rẹ̀ àwọn ìgbésẹ̀ tí ń bẹ fún iṣẹ́ tàbí tàbí ṣàlàyé steps towards the critical editing of the test: What does it involve? What does it contain? Kí ló kó sínú? Àṣàlá kọ̀ọ̀kan fi já mọ́mọ́ nọ́ta. Ó ní àlọ́bá àti jẹ̀rẹ́rì nọ́ta fi kìtà lè máa tó tọ́ wọlé lọ́tọ̀ oníṣẹ́ ìwádìí ìjìnlẹ̀ nípa tí a kan tó fẹ́ fìdí rẹ̀ múlẹ̀ pẹ̀lú ìṣe ọ̀fin tó tó tí a tó fẹ́ wá sí ìbí kókó wípé tí àta múlọ́pàá ń kà o ohun gangan ló ṣe déédéé ìǹtẹ́ni tó kọ́kọ́ àtúgbàlérò tàbí òun ló súnmọ́ jùlọ. Iṣẹ́ tí ó ṣe àkọ́kọ́ rẹ̀ pé gbogbo àwọn tí a ní èyí tó jẹ́ pàtó tọ́ èyí tí wọ́n tẹ̀ tó jẹ́ pé ọwọ́ ni wọ́n fi kọ́ tó bá ṣe ṣe kárí ìtẹ́nìyàn gangan kọ fún rẹ̀ tàbí ó ń pè ìlú láàmù ẹ̀rìgbẹ́ta bá ka bí àtàtà ń pè ní táàrí mọ̀tàálí sọ̀rí mọ̀tàálù ìpìlẹ̀ táwọn fún bàlágà tún ní èṣe tààrí mọ̀tàálí ní sọ̀rí mọ̀tàálù ni wọ́n ti lọ wá lọ́nà mi lágbọ́rọ̀ náà kọ́lọ́rọ̀ sàmù wa bí ètò gbajúmọ̀ ìlàmú wa ẹ̀rí pé yóò mọ̀ sọ náà ṣe é pè kí nígbà kìíní kan èmi ò sọ ẹ pé ìmùlá án pé ó kọ lórin fún wa èmi ò sọ pé ó pè ní àpèkọ ìtumọ̀ rẹ̀ ní pé kìí ṣe pé ṣé ìyẹn ló fi ọwọ́ ara rẹ̀ kọ́ àmọ́ ó pè gẹ́gẹ́ bí àpèkọ tá à ń pè ní dictation fún àwọn ohun tó lára àwọn akẹ́kọ̀ọ́ tí wọ́n bẹ lọ́dọ̀ rẹ̀ jọ náà ṣàgbọ́n máa ń dìgbé ìdúró ti bá wà náà sùn tó nígbà náà ń ṣètò wọ́n lè máa pè kọ fún wọn tàbí tán kàn fún orin wá lẹ́rì pé mọ́ńtàlásá ń jọ kàn mọ́ kàn fọ́ọ̀mù orin kan nígbà tí ṣètò tèmi tó ń sọ̀rọ̀ nípa àwọn tìláàbù tó wà ní ìgbàlóyè tó ń sọ̀rọ̀ nípa sọ́rọ̀ fún ìbòrò ìṣẹ̀sírí nínú tẹ̀sírí jísọ̀ ahmed wàsàmẹ́ ìwàdá ìlúrújì mo sọ pé àwọn kan lọ tú àlèkùrújì sí zodiac sign zodiac sign àwọn ìràwọ̀ tí wọ́n fi máa ń wo ohun tí ó ṣẹlẹ̀ lórí ilẹ̀ tó mú wa dààmú lọ wò pé kí ni wọ́n pè ní zodiac sign nígbà yìí ta ṣe wàhálà títí títí láti lọ wá mú àwọn ìràwọ̀ méjìlá ni asbad tí wọ́n ń pè ní leo ìràwọ̀ leo asbad òní leo kìnìún lion sarton cancer gbogbo tí wọ́n ń pè cancer ẹ̀ṣẹ́ ìtùfẹ́ ní wá mú orin kan wá ní ọdún sọ méjèèjì láàrin àmìlẹ̀ àtórí ẹ̀yìn tẹ́ bá máa ń wo àwọn òwe níṣẹ́ rí àwọn sójà sáyẹ̀nsì ẹ̀kọ́ bẹ̀ libra pieces tó wà bẹ̀ sámẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n ní nígbà tí wọ́n ń sọ̀rọ̀ sọ́mọ̀ pé alburuj mọ́jìmú àà àwọn lòjúmù ni àgbáríjọ àwọn ìràwọ̀ ní sánmà àgbáríjọ nǹkan òun ni alifuruj kìí ṣe èyàn fi ń wòràwọ̀ láyé tàwa túnjọ́ náà lè bó sí constellation pé irú rẹ̀ wá pọ̀ pé wáṣà náà ní dáàtì alifuruj wọ́n ní ṣàmúsùn kọmọ̀rún nájí mú nùjá ìmọ̀ tó ṣe àgbéjọ́ ẹ̀ mo ṣe kọ́ àwọn sílẹ̀ǹdì ó máa kọ́ mo kà ń fọ́ mẹ́kú kí ló wà ń sọ́hàn pẹ̀lú ìmọ̀ sáyẹ́ǹsì tèmìtì ní physics geography pé shamsun òòrùn wà ń bẹ̀ kọ́mọ̀rún òṣùpá wà ń bẹ̀ nájí mú ìràwọ̀ wà ń bẹ̀ nùjá ìmọ̀ ìmọ̀ àwọn nájí mọ̀ that is star àtúnwà ní nùjẹ́ìmà ṣìhábùn àmúwá ṣìhábùn ó jáde ń bẹ̀ ní ìzàkún ó jáde ń bẹ̀ mùdánàbùn ó wà ń bẹ̀ mùdánàbùn yẹn ni ó ní comet then àwọn meteorite then meteor ṣẹ̀gbọ́n ní ìgbẹ̀rẹ̀ ìṣẹ́ science physics sáyẹ̀nsì yẹn according to wọn ló wà nínú kíni space mo kọ orin ní kí ó so àwọn tó bá wà ń bẹ̀ ó hà ẹlòmí ò kọ́ ọlẹ̀ àlàyé tí mo ń ṣàlàyé ní pé èyí tí mo pè yẹn ọ̀kan náà àwọn lọ ń kọ́ èyí tí mo tò síwájú ó tò sẹ́yìn ẹlòmí ma wọ́n bẹ̀ pé èwo ló súnmọ́ èyí sọ ó tún súnmọ́ àlàyé tí mo ṣe jẹ́ ọdí àbíkẹ́ lọ wá gbogbo ẹ̀ mọ̀rùn kó díẹ̀ wá ní ẹni tó fẹ́ ṣe ọ̀fin tó tó ṣe wàhálà yẹn tí wọ́n bá rí wọn àwọn tí wọ́n tẹ̀ tí wọ́n kọ́kọ́ tẹ̀ akdam tẹ̀míyízo la akdam wàlẹ̀ akmel wàlẹ̀ outback wọ́n ó ṣòfin yàgbẹ́ ah! ọdún tí wọ́n tẹ̀ tí à ilé ìwọ̀n kọ́kọ́ tẹ̀ èyí tí wọ́n kọ́kọ́ tẹ̀ yìí ó sún mọ́ kó jẹ́pọ̀ ni ó sún mọ́ èyí tí wọ́n sọ ìgbà míì wọ́n lè sọ̀rọ̀ àfà tó kọ orin ẹ lè sọ pé orin mẹ́wàá lẹ́yìn àfà kọ fún wa ṣùgbọ́n nítorí ààyè àwọn tẹ mẹ́ta jáde iṣẹ́ ọlọ́fin tó tó olùwádìí ni kó wá méje ìlú kú gbóló lọ <laughs> ṣẹ́rí kìí ṣiṣẹ́ kan bí èèyàn ó sọ fún ọmọ ẹgbẹ́ ọjọ́ kò kí yóò ráàyè ẹlẹ́ẹ̀kejì yóò tó rówó gan torí pé gbà mí ọ̀pọ̀lọpọ̀ kìí ṣe gbà mí láìpẹ́ Egypt ó fẹ́ lọ wò ó fẹ́ lọ sí ti Morocco ó fẹ́ lọ sí Tunisia ó fẹ́ lọ sí Algeria ó fẹ́ lọ sí ti Egypt ó fẹ́ lọ sí ti Mauritania ó fẹ́ lọ sí ti Uganda o fẹ́ lọ sí tẹ̀rítíà áfíríkà ni mo ń sọ yẹn ká tó sọ pé o fẹ́ lọ Damascus o fẹ́ lọ sí àwọn ilẹ̀ lábáwá o fẹ́ lọ Maka o fẹ́ lọ Makina àwọn kan ní ó tún wà ní India o fẹ́ lọ India ó wà Pakistan o fẹ́ lọ kí ló wá kí ó ń ṣọ̀fí tó tó tí a sọ̀fí owó wọ́n ní ètò plane àbá iṣẹ́ yẹn kìí ṣiṣẹ́ kékeré Gbogbo díẹ̀, ìyẹn ni bá ṣàlàyé ní ìjókòó tó lọ pé jámùkù nùsà. Ẹlẹ́ẹ̀kejì wá fún nùsà. A gbọ́dọ̀ ṣàlàyé rẹ̀ àwọn ìwé ẹ̀kẹ́ tí wọ́n kó jọ. A ṣàlàyé ẹ̀ after collection of the copies. Description of this copy. A gbọ́dọ̀ ẹ̀. Hmm? àwọn àlàyé tá a fẹ́ wá ń ṣe wọ́n ní bayanu makani wujudi nuskha we, we explain the location of the copy that we got níbo la ti mú eléyìí ẹ̀rí pé wọ́n máa ń sọ pé mọ́sáàfù yìí o tàbí nuskha yìí o láìpìrì ibi báyìí báyìí láìpìrì bóyá Sankore jáde àtàkórè ní Timbuktu ní Mali tàbí àwọn ará Málì nílùú yẹn tìlútù àwọn tí wọ́n kó pamọ́ tó yá ń gbà táwọn ọ̀tá dé wọ́n fẹ́ jó láìpì tí wọ́n lọ́kó tó ń kálukú lọ́kó pamọ́ wọ́n á dárúkọ wọ́n á sì lébẹ̀rẹ̀ ẹ̀ ní ọwọ́ ẹni tí wọ́n ti gbà á gbòrògbòdíyé ìtàn ẹ̀ ta ló kọ́ ó lè jẹ́ pé kò sẹ́nì kankan tó kọ́ nù bí tí wọ́n ti rí yẹn wọ́n á sọ pé àáfàá báyìí báyìí ló mú wá láti ìlú báyìí bí ọ̀rọ̀ ti ṣe kádàm rahimahullah tí wọ́n sọ bàbá dáhùn alágége nínú tẹ̀sírì wọn kan tí mo gbọ́ nígbà tí wọ́n ń ṣàlàyé àwọn mùsùlùmí ní òkè súnà nílọrin wípé alimi kọ́ ló mú islam wá sí lọrin ó bá islam nílọrin ni àwọn sọlá gbẹrú tẹ́ ṣe sọ ni ó tó wà ní tí àwọn náà wọ́n ti wà lókè súnà ní ọ ń kọra wọn lẹ́sìn wọ́n èé sì ṣaláìmọ̀ kan wọ́n ń ké wọn mọ̀ kùránì ká wọ́n tún ka tẹ̀sí wọ́n ní ṣùgbọ́n o tẹ̀sírì tó wà lọ́wọ́ wọn ń bẹ̀ jùzù amọ̀ nìkan ni láti amọ̀ ẹ̀yà tàṣà àlúnà síkéni sọ́rọ̀tò náà ó ní tẹ̀sírì táwọn nílọ tí wọ́n fi ń sọ láti wọ́n fi ń sàfà gbà ilé tí wọ́n wá síbẹ̀ bí àwọn tó bá fẹ́ jẹ níyà àwọn oríṣiríṣi àbáwọn mẹ́kùn ṣòwò àwọn ni wọ́n wá bẹ̀ látọ̀lẹ̀ ọ̀lẹ́ ṣùgbọ́n bá nínú dé òun kọ́ ló wá kọ́ wọn nírù ṣùgbọ́n ó mú jàlá lọ́wọ́ tẹ̀síbì jàlá lẹ́yìn so jùzù kan làwọn rí ó kú mọ́kàndínlọ́gbọ̀n mọ́kàndínlọ́gbọ̀n yóò kú wá mọ́ wá kí wọ́n fi gbà lọ́gàá wàkífà náà kó náà ni ò sí nílé rí mú wá ibi táwọn wà ní òkè ọya ó súnmọ́ málì abẹ́mù kíra lè tètè wá ju ọ̀yọ́ lé ìsàlẹ̀ bí lọ so àlàyé wọn ó ṣe mo rò pé bí a ní ti ẹni báyìí múlé tí bàbá ń sọ ẹ alimi olówá mú tẹ̀síri jàlálẹ́ ní ìyíwá o láti bó bóyá láti ṣogójó àti tẹ̀síwá níta adadu àwòrán kìhàn how many pages ojú ewé mélòó ló wà náà torí báwọn kan lè dé lọ́la àwọn òdọ̀gbọ́n ya àwọn ọ̀rọ̀ kan tó rí pé kò tẹ́ wọn lọ́rùn kò bá fẹ́nu wọn mú wọ́n rọra yá wọ́n já kó mẹ́ ẹ̀ sí nímọ̀ tí wọ́n ti já wọ́n lè já ojú ewé méje ń bẹ̀ pé ìtàn tí wọ́n sọ yìí báwọn èèyàn ń gbọ́ tẹ́lẹ̀ ó yàtọ̀ sí títíra ìsọ nínú ìtàn tí wọ́n bá lọ ka sí àìsàn gbọ́ ìtàn yìí wọn ò ní pọ́n ẹbí àwọn lé mọ́ torí pé ìtànjẹ́ ń kọ́pẹ́lẹ̀ ní pé bàbá àwọn ló mú Islam wọ̀lú yìí ṣùgbọ́n gbà tí wọ́n lọ wo tíra àwọn ojú ewé kan mẹ́rẹ̀ tí ó sọ pé ẹni tó mú Islam wọ̀lú yẹn gan ó ti kú lọ́gọ́rùn ọdún méjì lẹ́yìn kí bàbá tí wọ́n tó wọ̀lú yẹn àwọn ojú ewé yẹn wọ́n tún ara já fún bẹ́ẹ̀ so kí rẹ̀ máa ṣẹlẹ̀ mọ́ sọ iye ojú ewé tó jẹ́ number of pages tó tí wọ́n bá ti wá lọ ka pages yẹn tí wọ́n rí pé ó pé 200 tí wọ́n sọ pé wọ́n bẹ́ igba wọ́n ti wọ́n ti já wọn kàn yẹn àwọn èèyàn wà fún wa máa wà kiri àwọn ojú ewé tó ń já ìkí ló wà ń bẹ̀ wọ́n wà máa ka ọ̀rọ̀ wọ́n wà máa wo siyak contextual meaning bọ́rọ̀ yẹn ṣe ń bọ̀ tí wọ́n ti wá ń kà lọ sọ́rí ọ́n ojú ewé tó tẹ̀lé lé àwọn èèyàn ò sì fi nọ́mbà ojú ewé yẹn wọ́n wà pé ọ̀rọ̀ tí ń bọ̀ yìí kò bá èyí tó tẹ̀lé mu ibi ni ojú ewé ti já mú ma wá kí lẹ́ rúgbà ẹ̀hẹ́ tí wọ́n ṣe instead of number ìsákun lọ́fẹ́ rẹ̀ torí pé mo rí àwọn àbá tó ń há Quran àwọn òfà ṣe péjì kọ̀ọ̀kan ni àbí súra ìbẹ̀rẹ̀ súra kọ̀ọ̀kan tó sọ ẹni kan náà tó sọ súra bó ṣe tó tẹ̀léra wọn tẹ̀rẹ̀tíbù súwà ṣé wọ́n tún tẹ́ tẹ̀rẹ̀tíbù àyà tó bẹ̀rẹ̀ péjì kọ̀ọ̀kan àyà tìlòwòlà wọ́n tún sọ so kí nìyẹn ò ní wọ́n ti di àwọn èèyàn mọ ìmọ̀ yẹn mọ́lẹ̀ tó bí wọn ara ṣẹ́ yẹn nìyẹn ha látù ha ha lè nùsọ̀ ipò wo ló wà ṣé jàlàjàlà ni the condition kí mo pè condition tó wà hmm? condition tó wà. báwo ló ṣe rí èyí nìkan kọ́ wọ́n tún wo tàríkù tàríkù déètì ẹ̀ ẹ̀dẹ̀ lóde òní wọ́n máa ń ṣe gínígbà tí wọ́n pè ní carbon dating tí wọ́n bá mọ́ màtírí àkànwá tó rẹ́dẹ̀mí ìdìkúrọ́ pé kùránì ìran kẹjọ ẹlẹ́lẹ́ ìránkẹ́ ẹ tó gún ẹbí àwọn ni bàbá tó fi kùránì ilẹ̀ kan tàbí tíra yìí wọ́n lo ọgọ́rùn ọdún àti ogún ọdún láyé wọ́n sì sọ wípé bàbá tó bí àwọn ọgọ́rùn ọdún méjì ló lò wọ́n sì ní bàbá tó bí àwọn sọ wípé ní ẹbí àwọn kò sẹ́ni tó jẹ́ lórí ẹbí tó lòdínlọ́gọ́rùn ọdún òun yìí lólórí ẹbí kẹẹ̀ẹ́dógún tẹ́yìn pé ó kéré jù tíra tó mú lọ́wọ́ ó ti lo 1500 yà ní táwọn àfá kìíní kan wà tẹ́ ń pè ní carbon dating wọ́n à carbon dating technology kan ní carbon dating sọ pé 350 years old àbára kìíní kìíní yóò pẹ́ tó bẹ̀ tó bẹ̀ àtàwọn ọ̀nà míì àwọn tí wọ́n ṣe course kan tẹ́ ń pè ní archaeology àwọn iṣẹ́ wọn nù àwọn tí wọ́n máa ń wádìí nǹkan ìṣẹ̀ǹbáyé kò lẹ́gbẹ́ àwọn ẹni kọ́ọ̀sì yẹn ó tó ní bùkátà sí kéèyàn nímọ̀ nípa ṣẹ̀ríà o torí lẹ́nu lọ́lọ́ yìí láti bí ọdún méjì sẹ́yìn ni wọ́n ti ń wá òkú káàkiri ní jì ọ̀pọ̀lọpọ̀ òkú ni wọ́n lọ pé ẹgbẹ́ òkú àwọn kèfèrí ni náà níwò àwọn mùsùlùmí kò sí húrùmọ̀ kankan fún wọn torí pé ètò ìjẹ́ kọ́mọ́ṣọ́láṣì Mádínà sí òun ní ní kí tó lọ sọ́nà ìsìn tẹ́lẹ̀ mi tún máa ń sọ ọ̀tọ̀ tọ́dábí ní àwọn àbá sọ pé kìí ṣe gbogbo ìmọ̀ téèyàn nílé èèyàn máa ń ṣàlàyé fáwọn èèyàn èyí táwọn èèyàn bá ní bùkátà sí láàwù fún wọn ìyẹn ṣe kìtìmọ̀ kìí ṣe ìmọ̀ pamọ́ tí wọ́n bá sì ní bùkátà sí mọ̀kan tẹ́yàn bá lọ ń sọ ó ṣeé ṣe kí n tẹ́yàn rò pé òun fẹ́ tó ṣe kó tó wá kó wá burú ju bó ṣe wà tẹ́lẹ̀ lọ ìyẹn lànà bí ṣe sallallahu alaihi wa alihi wa sallam nípa káàbà ànábì bá ó ní ẹnu ọ̀nà ẹyọ kan ṣoṣo ẹnu ọ̀nà yìí wọ́n wá mọ́ ó ga sókè òlè wọlé àga tàbí jẹ́ ń pè ní àkàbà tàbí jẹ́ ń pè ní kíkọ́ ní àtẹ̀gùn olè ègùn bó ṣe wà ní nínú olè ègùn àdẹ́bí wa ń sọ fún ìyàwó Aisha rọ̀bí ọlọ́run tààlà àníhà wípé tí kìí bá ṣe fáwọn Kùrẹ́ṣì wọ́n ṣẹ̀ṣẹ̀ Islam òun ò bá tún kàábà yẹn kọ́ kó wà níbàámu pẹ̀lú ìpìlẹ̀ ti ànábì Ibrahim kankan torí pé ààyè tí wọ́n máa ń pè ní Hijri Ismail yẹn ẹ̀rí pé ìbìkan wà níbi kàábà tí ò bá tí lọ rí tẹ̀mọ́ wò ló lẹ́yìn báyìí táwọn èèyàn máa ń kó sínú bẹ̀yẹ kìí ṣe inú kàábà yẹn ara inú kàábà ni tẹ̀sí ẹ̀ bá wọ ọbẹ̀ ó ti tí wọ́n wó kàábà tàkọ́kọ́ tó wà ní tí wọ́n bá ń bẹ̀ kó tó di pé wọ́n nígbà tí ànábì ti jọmọdé tí ò fi dànábì wọn ò ní ìfòhánàlá wọn òṣìpọ̀ bẹ̀ngbà náà níbi tí agbára wọn mọ láti lè mọ ògiri nìyẹn wọ́n á fàyè yókù yẹn lẹ́yìn gbọ́lẹ̀ báwọn àfáà ní ká mọ̀ pé ní ìjírí ìbọ̀ ìjírí Ismail torí báwọn kan ní ìtumọ̀ rẹ̀ ní pé ibẹ̀ ni wọ́n sin òkú ànábì Ismail àfáà ní kò sẹ́rí kankan pé bẹ̀ ni wọ́n sin Ismail bóòdó ọdẹ ìsinmi ẹsìn Ismail tí ni wọ́n ṣe láti nígbà náà àwọn ọmọ rẹ̀ ẹ̀sìn yé wọn ò ní sìnkú ẹ̀ ni wọ́n ṣe láti ìyẹn ló wà akọrọbú làṣọwà. ẹlẹ́ẹ̀kejì ànábì ní ọ̀nà yẹn méjì lànábì Ibrahim ṣe sí àbáwọlé àtàbájáde kò sí gá olóhùn bá ṣe bẹ́ẹ̀ àwọn kòrẹ́ìsì ni wọ́n máa mọ̀ ṣe báyẹ̀ o torí pé ọ̀wọ́ ẹ tó bá tí wọ́n bá fẹ́ nìkan ni ó wà lè ráyè wọ́bẹ̀ gbogbo ìrùlé tó bá nígbọ̀ ó kàn ra mú àtàṣọ̀ ràpá wọlé lókè òní lè wọlé òun ò bá rẹ̀ sílẹ̀ yóò wá jẹ́ ọ̀nà méjì ṣùgbọ́n àwọn èèyàn ṣẹ̀ṣẹ̀ gba Islam ní tóun bá ṣe bẹ́ẹ̀ wọ́n ní ànábì ọlọ́run wọlé ọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ní ṣe Islam ẹ́ ànábì ọlọ́run ṣe jẹ́ ní owólé ọlọ́run ìyẹn làyà ayé kékeré kan tí mo ṣe ní mọ́ṣáláṣí nígbà kan nípa mímbà tí ìmáàmù táàmọ́ ń pè nígbà rílẹ̀ Yorùbá níbi tí ìmáàmù ti ń kí ṣe àpẹ́ nílẹ̀ Yorùbá bẹ bá gbé fún àwọn bíríkìlìyà àwọn ọ̀mọ̀lé jẹ́ bá ní ṣe mọ́ṣáláṣí jẹ́ bá rẹ̀ ààyè ìmáàmù yẹn wọ́n jò ga ju tí wọ́n bá nìyẹn tẹ bá ní kí wọ́n ṣe bẹ̀ẹ̀ wọ́n ní kì í ṣiṣẹ́ yín sí àwọn ni gẹ́gẹ́ bí wọ́n bá ti mọ ilé ṣe àpẹ́ lókè níbi iwájú ilé wọ́n máa ń yọ àyà atẹ́gùn sílẹ̀ tó bá jẹ́ christian ló ní ilé yẹn ẹ̀rí pé bíi crop àgbélébù ni wọ́n fi ṣe ìyẹn pé wọ́n gbé blọọkì méjì sílẹ̀ wọ́n á gbé wọ́n gbé blọọkì kan sílẹ̀ wọ́n gbé méjì yóò àfọ́mù àgbélébù tó bá jẹ́ mùsùlùmí ló ní kò ní fọ́mù àgbélébù ẹ máa ṣàkíyèsí àwọn ilé tí wọ́n kọ́ gbà tí wọ́n rà yọ ihò sókè tí afẹ́fẹ́ lè máa gbà wọlé àbríkìlà tí wọ́n ti máa ń ṣe nǹkan wá ní bẹ́ẹ̀ sì ni nínú súnnà ibi tí mọ́ mú ń dúró láti ṣáájúwá kírun kò gbọ́dọ̀ ga ju bí tí àwátá wà lẹ́yìn rẹ̀ ti gbọ́dọ̀ tàbí kírun bákan náà ní kódà àwọn àbá ní kó tí ẹ lọ lẹ́hún gan ló dáa jù kàkà tí ó fi ga kó kúkú lọlẹ̀ ṣùgbọ́n yẹ kó ṣe kíni kó jẹ́ sàwáàbì sàwà kó ṣe bákan náà ẹ̀rí pé central anyway màmọ́ ẹ̀ màmọ́ mọ́ máa bẹ̀rẹ̀ wá tí ń sọ àmọ́ ìkà rẹ̀ nígbà tí wọ́n ṣe ibẹ̀ yẹn tí wọ́n rẹ̀ ìṣojú mi báyìí àwọn bíríkìlà yẹn ti fẹ́ jẹ́ kó ga bàbá àmọ́ mú dẹ̀ jókòó sàmọ́ lọ sọ fún bàbá mo ní bàbá wọ́n mọ̀ tí mọ́ níbàrí ìmọ̀mù tí mọ́ṣáláṣí jímọ̀ kàrẹ́ sí àpé kò ga bẹ́lẹ̀ bákan náà ló ṣe rí wọ́n mọ̀ tí mọ́ bàbá ní kí lọ sọ fún wọn wọ́n á lọ sọ fún wọn ló fi stop ká ní wọ́n lọ mọ́ ga báyẹn ni a rí inú àwọn èèyàn tí ó sọ pé bí bàbá kí orúkọ bàbá nìbàdàn bàbá nájímọ̀ báyìí ni bàbá nájímọ̀ ṣe ṣe mẹ́mbà rí láti rọ́ọ̀sì ká ní òwá nígbà wọn gbọ́ nígbà yẹ pé bàbá nájímọ̀ ọlọ́run fi sábà bí ìkówó mẹ́sàlásì ìjọ kó tó wá di pé ọ̀pọ̀lọpọ̀ ń dá sí Abíọ́lá dá sí dáadáa ò mo rò wa ṣùgbọ́n àwọn àti mọ́ṣáláṣí kan ó ga wọ́n kírun ǹjẹ́ a lè sọ pé kí wọ́n fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ tí èèyàn bá lọ fọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ ó lè jẹ́ fáwọn súnfí ló pọ̀ ń bẹ̀ wọ́n sì lè mọ̀ mọ́ra wọn sí súnfí àwọn ọmọ lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n sọ pé ẹni yìí kí ló ṣe ó bà mọ́ṣáláṣí jẹ́ ó ṣe kí ni ó bà mọ́ṣáláṣí jẹ́ wọn ò lè yé yóò kírun wọn fi yẹn wọn ò lè yàn sí ya wèrè tí wọ́n bá wá mọ́ wọ́n tó wá dé ó ga jù ti tẹ́lẹ̀ lọ àbí kí èèyàn tó bẹ̀rẹ̀ sí ṣàlàyé ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n máa ń ṣọ́láṣì kan ní mo ní kí èèyàn tẹ́lẹ̀ ó lé ní ọdún mẹ́ta kí mo débẹ̀ tó lórí pé wọ́n wá kí wò èèyàn máa ṣàlàyé pẹ̀lẹ́pẹ̀lẹ́pẹ̀lẹ́ irú ẹ̀ èyí oní wọ́n pè ní fíkí olùwáàkì lónìí a mọ̀ wo kìíní kan zẹ̀rí a zẹ̀rí atọ́lẹ̀ fitna ní ìfẹ́ lọ jù ọ̀rọ̀ kan ni mo fẹ́ sọ ni mo fi mọ́rọ̀ yẹn wá ni mo fẹ́ sọ tẹ́lẹ̀ kìí ṣọ̀rọ̀ mi bàrí ọ̀rọ̀ bí tí wọ́n kọ́ mọ́ṣáláṣí ànábì sí ní Màdínà ibẹ̀ yẹn ni wọ́n ń sin òkú sí àwọn òkú àwọn kìfèrí kánàbí ò tó dé Mẹ̀dínà ibi tí wọ́n kọ́ mọ́ṣáláṣí ànábì sí gangan ibẹ̀ ni ń sìnkú wọn ṣẹ̀mọ̀ bí mo ṣe sọ yẹn tẹ́ lómi ní ẹ́ kí ló wá ń dé tẹ́ ní kámọ́sìn kí mọ́ṣáláṣí òkú àwọn ṣe òkú àwọn ẹni ọlọ́run ṣùgbọ́n mọ́ṣáláṣí ànábì gan orí ilẹ̀ sìnkú ní ọ́sìn sí orí àwọn òkú ni kí nǹkan sọ lérè ṣe bá wọn sẹ́wọ̀n pé ní tí mo máa sọ̀rọ̀ mi yẹn yóò bàjẹ́ ó ju kí ni ohun tí ó tún ṣe lọ tí ìbá ṣàlàyé níjọ́ náà wọ́n fún gbogbo àwọn òkú yẹn kúrò ìyẹn ni wọ́n fi ń sọ wípé tá a bá fẹ́ kọ́ mọ́ṣáláṣí báàrí nìkan kan kọ sí tí sàárè wà ń bẹ̀ áàbù òkú yẹn kúrò lọ sí ààyè ní ànímọ́ ànímọ́ mọ́ṣáláṣí yẹn sórí òkú bẹ́ẹ̀ tó wájò kù mùsùlùmí a ń gbọ́dọ̀ ṣọ́ra kí a má kan egungun ẹ̀rù torí kí ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam sọ pé ìwọ̀ ìyẹn ni ẹ̀tọ́ tó ń bẹ fún ọmọ èèyàn nígbà tó wà láàyè o náà ló ń bẹ fún nígbà tó ti dòkú tẹ bá mú apá òkú tẹ kàn bí ìgbà tẹ́ kan apá rẹ̀ nígbà tó wà láàyè ìdájọ́ kan náà ṣùgbọ́n tó ajá àwọn kò bá àwọn òní orúmọ̀ kankan àwọn onírú àpọ́nlé wọ́n kàn hù wọ́n kú kú wọ́n lọ kó dànù lọ kó sí gbogbo mọ́rọ̀ kó díwá ọlọ́run fi yé wa in tí mo sọ débẹ̀ o ní ọ̀rọ̀ lọ́sọ̀ wípé hálì condition wo ló wà náà ò lè kọ́pù irú kọ́pù wo ni a fi kọ́ ẹ̀rì tí wọ́n máa ń pè jí nìkan ní rékíà rékíà kọ́pù kan ni ẹ̀rì àwọn tó máa ń kọ́ átùtùdà tí wọ́n kàn fagifagi yẹn kì í sábà yọ ọ̀pọ̀lọpọ̀ àwa ta bá ka kòkọ́ koran pẹ̀lú hapù koran tí wọ́n tẹ̀ kò ní yéèyàn ẹ̀mọ̀ irú núùnù báyìí wọ́n kọ́ bí mil mu ní mathematics u tí wọ́n wá fa ọwọ́ u ṣẹ̀fẹ́ ọwọ́ ọ̀tún ni ọwọ́ ọ̀tún bàbá kọ u lédè òyìnbó ọwọ́ ọ̀tún àrọ̀ afagi kékeré kan ṣùgbọ́n ní wọ́n lọ ń kọ núùnù pẹ̀lú rókà àti mọ̀sọ̀ ìráìsì yẹn ní lára wọ́n wà lọ fa ọwọ́ ń fi di ọwọ́ sí u yóò gùn díẹ̀ núùnù ní ọkọ̀ òun ò ní kan yẹn bá kọ ṣíìn ó kàn fagi yẹn bá ti wá fagi wọ́n ó pè é kìí ṣe zí zí tó dorí kodò ó kàn fa bí àárò ó fàkàtọ́ ó fi sórí ẹ̀ ṣíìnù ṣíìnù gbogbo tí wọ́n ṣe máa ń kọ́ nìyẹn irú bísmìlá ìsìn ó kàn ra yíbà ó kàn fa láì space sí ìsìnú mímú ó kàn yí lóńdó láì alìbùn àkọ́kọ́ ìsàlẹ̀ ni ó wà lára wọn àpá kìíní ẹbí káàfù báyìí káàfù tó wọn ò ní fi káàfù ò ní fi kìíní ibi amsa sílẹ̀ wọ́n kàn yí lẹ̀já tí wọ́n irú kọ́tù wo ni wọ́n fi kọ síra yẹn èyí ó kọ kalẹ̀ àwọn oríṣiríṣi kọ́tù ló wá wà fún àwọn tí wọ́n ní ẹ̀kọ́ nípa ó kọ kalẹ̀ mo rò pé àwọn ẹ̀kọ́ tàkíkì nìyẹn sọ̀tọ́ wà léèyàn ṣe tàkíkì tí a tí wọ́n ní ṣe kàrà alúbá ní ṣe àwọn iṣẹ́ bí wọ́n ń ṣe ìnà ó láwọn ẹ̀kọ́ ẹ má gbàgbé pé ráyìntì kọ̀ọ̀kan sẹ́ńtúrì kọ̀ọ̀kan bí wọ́n ṣe ń kọ̀ọ̀kan yàtọ̀ ẹ̀rí ló fọ́ bẹ́ẹ̀ pé tí wọ́n bá ṣe tíra míì mo ní núkọ̀ báyìí làwọn rí o wọ́n wá ṣe fọ́tókọpì ẹ̀yìn onírì nǹkan kan bẹ̀ torí àti bá mọ́bítọ́ ń jọ́sí àti sáà àti sáà kò ní sọ ọmọ ń bẹ̀ wọn ò ní kọ́mọ síbi bá wọn ò ní kọ́mọ méjì sókè pé sáà wọn ò ní kọ́mọ mẹ́ta sókè sáà wọ́n sá fàájì fàájì fàájì ni rò pé wà bá ń tí so ọlọ́run kó ṣàánú wa sábà ń ká sọ ìbùkọ́ rí ṣẹ́rẹ̀ ẹ̀sìn wọ́n ni sáà wọ́n lè sọ pé sí mọ́lá pé èyí tí ò lọ́mọ lórí ni o ní tí ò ṣe kíni tí ò lọ́mọ lórí mọ́lá kan pé sínú kì í ṣe ṣìn tí a pé sín kì í lọ́mọ lórí ṣìn ló mọ́ lọ́mọ mọ́lá ẹ̀pá àwọn jíìmù náà jíìmù kọ́ jíìmù lọ́mọ láàrin kọ́ lọ́mọ lórí wọ́n tún sọ Títẹ háàtì ń sọ yí èyí tó lọ́mọ lórí ni o, a pé kọ́ nìyẹn. Kọ́ nìyẹn. Ọlọ́run sàdúrà. Sọ àwọn iṣẹ́ táwọn àfáà yẹn ṣe nìyẹn. Ó làwọn èèyàn fi ń sọ, láti ń béèrè pé gbogbo àwọn èèyàn tí àlàyé ẹ̀sìn fáwọn èèyàn, àwọn èèyàn ò ṣe mọ́. Wọ́n fi in tó yẹ kí wọ́n jí gbọ́ wọ́n fi ilẹ̀ nǹkan tí ó kàn wọ́n ni wọ́n lọ ń sọ àlàyé ẹ̀sìn ó gangan gangan àṣẹ àlàyé tí àwọn ṣe ń sìn ní pé àfá ilé ìṣèkì ilé ó mọ pé ó ju ṣèkì lọ ẹ̀ṣèkì ilé ló ní gbogbo màgbáyé tọ́hún yẹn ó wá bo ẹ̀sìn àlàyé gangan ìrun kíkí àwẹ̀ gbígbà sákòwà ní ní òbò àwọn àlàyé tí àwọn ṣe ní ìsìn gbogbo ìsàn tá ń gbọ́nlẹ̀ Yorùbá àfáà mélòó ló ṣe ẹ nìkan nímọ̀ onímọ̀ onímọ̀ àwọn òwò ló ṣe tàkíkì àwọn bíra tàkàǹkà tó pọ̀ yìí ṣé èwo ni wọ́n ṣe tàkíkì ẹ̀ ṣé ó ṣe tàkíkì kí lórúkọ tí àìsí ń jẹ tí mo ní alì bàbá dámọ̀ ní alì ní mọ́wàá yìí jàlálẹ́yìn ṣó ṣe tàbí kìí tẹ̀sírì jàlálẹ́yìn ìmáàmù Suyuti àwọn Suyuti méjì àbí àbí àwọn àfá méjì ló kọ ló kọ jàlálẹ́yìn ṣó ṣe tàbí kìí ẹ̀ Suyuti ètò gbajúmọ̀ ti jíjì ń bó ló ti bẹ̀rẹ̀ ń bó ló parí díẹ̀ sí kẹ́nìkejì tó bẹ̀rẹ̀ díẹ̀ ẹgbára tàkìkì ní níbo ló ń ti bẹ̀rẹ̀ tẹ̀síìrì súra wo ló ti bẹ̀rẹ̀ níbo ló parí ẹ̀ lọ́wọ́ sànàrà hánà ọlọ́sànàrà hàn ilẹ̀ mú àfáàní ẹlẹ́ẹ̀kẹta ìkhtiyàrù ha lè asìrì lè mọ̀ alìlè tújì alò asìlá lèlè mú kọ́ ọ̀bàlá àfáà ní iṣẹ́ tó kàn o ní káwá ṣẹ́ṣà nuskọ̀ kọ́pì tíra tó jẹ́ èyí tó jẹ́ ìyá àwọn ìpìlẹ̀ èwo wàhálà ń pè ní ìyá o ní èyí tó dáa jù nínú àwọn oríṣiríṣi tá ti kó jọ yẹn tó sì súnmọ́ àsìkò ẹni tó kọ tírà yẹn tó súnmọ́ jùlọ òun láwà bí ṣe ìpìlẹ̀ mùkọ́bálà comparison òun láti ṣe ìpìlẹ̀ ìmọ̀ wá sí àgbéyẹ̀wò àwọn tí àyẹ́ sí kí ni sí ara wọn gbogbo hmm? olómọjẹ́ reference for collation atlo lílìmù kọ́ọ̀bàlà gbogbo yóò a máa fi wò ní àmàfíwò àmàfíwò wọ́lọ́sàárá àìlẹ̀mú ìyẹn ìgbésẹ̀ kédo ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kédo ẹlẹ́ẹ̀kẹta ìgbésẹ̀ ẹlẹ́ẹ̀kẹrin mùkọ́ọ̀bàlà tó nọ́sàáfí mùkọ́ọ̀rọ̀nà tó nọ́sàáfí lè ó mi bìbàkíyà tó nọ́sàáfí ìbáàtùlù faruk alimohimma filihawashi lẹ́yìn tí a bá ń ṣe compilation collection àti collation mo sọ pé àtòjọ àwa ń wò wọ́n síra wọn láti fi wo bí tí wọ́n ti bára mu àbí tí wọ́n ti ṣe kí ni tí wọ́n ti yàtọ̀ síra wọn rò pé a ṣe kí ni àkójọ ẹ́ àwọn ń bẹ̀rẹ̀ sí wọ́n ṣe kí ni wò wọ́n síra wọn èyí tó sì bá jẹ́ pìlẹ̀ yìí tó súnmọ́ àsìkò tẹ́ tó kọ́ tó kú wallahu a'lam important differences or essential differences tàbára wọn ìyàtọ̀ tó ṣe pàtàkì tí ní àwáṣí àkọ́ sí ti tí àwọn ó máa ń jẹ́ ẹ̀tẹ́ bá ń ká àwọn tíra tí ó ṣe tàkíkẹ̀ ẹ̀rí pé nígbà mí wọ́n kọ́ wọ́n wà sọ pé ní sọ ilé ilé ní alif ló wà ń bẹ̀ ìmí wọ́n sọ pé amsa ló wà lórí alif yẹn ìmí wọ́n ní oṣù amsa ń bẹ̀ ìtumọ̀ wọ́n sì ṣọ̀tọ̀ọ̀tọ̀ ètò ní amsa kò lọ kọ́pẹ́yìn tó bá fẹ́ kà yóò yàtọ̀ sí ètò jẹ́ sí amsa kò lè wá sí ìlú tó bá sì kà wọ́n ìtumọ̀ wọn ò lọ sọ̀tọ̀ọ̀tọ̀ èwo la wá fẹ́ lò wọn àní àwọn èso bá ti wá yàtọ̀ síra wọn gidi yẹn tó pàtàkì ẹ lọ kọ kalẹ̀ nínú nùkọ̀ kọ́pì eléyìí bó ṣe rí ni o nínú kọ́pì tẹ́lẹ̀ kọ́ o bí ó ṣe rí nìyẹn kí mọ̀ bóyá gbọ́ kìíní yẹn yé díẹ̀ hmm? we are going to record the significant textual variants in our critical apparatus, which is the footnote. Wọ́n máa ń kọ́ sí ti sí à, ìgbà míì wọ́n máa ń kọ́ sí sàlẹ̀. Ní tó gbajúmọ̀ jù lónìí ni ìsàlẹ̀ tí wọ́n ń pè ní footnote. Àwọn ìyapa tó bá ga àti ilé ìyàtọ̀ síra wọn gidi. Ẹ̀sìn mọ́ bẹ́ẹ̀ ṣe lè rí kọ́ọ̀fẹ́ wọn ò lọ kọ́ sí. Nígbà míì wọ́n á wà ọlọ́run máa ń jẹ́kẹ́ lómi òde yóò yanjú ẹ̀ ọwọ́ rẹ̀ lè lọ tẹnúskọ̀ kan tó wà akúdàm tó tún ṣáájú ètẹ́ ẹni ṣe pìlẹ̀ yẹn òní òfin máa yanjú gbogbo nǹkan tó wà nílẹ̀ hádá wallahu ta'ala a'lam ẹlẹ́ẹ̀kẹfà dọ́pù nẹ́sì tàṣíhù lè àkọ́ ìlọ̀gọ̀wíyà lọ́dà dọ́pù nẹ́sì ni ò ضبط lè asma'i wal alfáàbí almushkila bí ṣákìlì ìdàlẹ̀ hajjá mo ṣe káyẹ̀ ní ìlú emphasis tí ẹ̀ bá gbọ́lá dáadáa kò lè lè kápọ̀ mọ́ ká ń pè ọ̀rọ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan ní omi òṣè tí ń pè ní strength and emphasis ẹ̀rígbé ṣe ká ní pé dọ́pùtùl asma'i wàlà alfáàbí alimushkila kò jọra wọn tí ẹ̀ bá fẹ́ ká ní pé ضبط الأسماء والألفاظ للمشكلة láti mọ̀ pé alìmọ́ṣíkílà sífà ni ó ń ròyìn ó jẹ́ adjective tó ń qualify àwọn yòókù ni bí ṣákìlẹ̀ ẹ̀yìndẹ̀lẹ̀ àjà àfáà ní ìgbésẹ̀ ẹlẹ́karùn-ún fífi àmì sí àwọn ọ̀rọ̀ tó wà nù tíà àwọn àfọ́ olùlọ̀gọ̀wíyà àwọn àṣìṣe tó jẹ́ tèdè tí ò lè lọ a ṣe tẹ̀síhìrù rẹ̀ a ṣe àtúnṣe ẹ̀ ó máa ń ṣẹlẹ̀ ní ojú àdáadáa ààyàn ẹ̀rọ lélẹ̀ dọ́pùtùl asma àwọn ọ̀rọ̀ tó jẹ́ orúkọ èèyàn tàbí orúkọ ìlú àǹfààní sí lórí pé ó dàbí ìgbà tí mo kọ́ rí sí àbíọ́ǹpé ní sọ́fúwátù tàfáàsì tẹ̀sírì nígbà yẹn àwọn sábí mọ́láka lọ wọ́n pé káàkiri àwọn mọ́láka Saudi Arabia wọ́n pín tíra yẹta káàkiri ayé sọ́fúwátù tàfáàsì tí a ṣe alìsọ́bú ní ìwọ̀n kọ tí àyẹn dáadán ṣùgbọ́n lẹ́yìn ọ̀rẹ́ ìyìn àwọn àfá àmọ́ ńláka apákan wá sọ pé àwọn àtọ́ àkọ̀díyà kan wà ń bẹ alẹ́ àtọ́ àkọ̀díyà tí dáríkàlìkìtà wọ́n ní àwọn àṣìṣe tó ní ó ń ṣe pẹ̀lú àkídà ó wà ń bẹ wọ́n kọ tírà kan o wọ́n fi sọ àwọn àṣìṣe yẹn wọ́n dẹ̀ tún fọ́n káàkiri ṣùgbọ́n àfìgbà yẹn ni wọ́n ti wá pín síra yẹn mọ́ kọ́lọ̀n foríjì ló jẹ́ nǹkan tó dùn yàn gbà pé wọ́n bá máa kó méjèèjì náà bọ̀ àwọn èèyàn pé wọ́n lè mọ̀ nípa tí wọ́n ṣe ju àwa lọ láàrin torí pé nígbà tẹ́lì ti ká kẹfìn yẹn dáadáa ó wà aisa easy tí n bá sọ pé mo há tẹ̀sí yẹn má jẹ́ kí n lo tí n bá tí a bá sọ pé a há tẹ̀sí yẹn sórí ìgbà náà ó tó bẹ́ẹ̀ lórí mo rántí ń gbà yẹn kú sà I was in five hundred level tí èèyàn bá béèrè ìtumọ̀ àyà kan ìtí sọ́ọ́bù ní sọ yẹn yóò jáde lẹ́nu wa ń gbà náà tó bá lọ sí yóò bá wọ́n orí ó wà mo wà lórí bunk níbi wọ́dọ́gba ibẹ̀ ló wà tí n bá sùn tí n bá jí mò ń kàrí sábà ń lọ sí class sábà dé mò ń kàrí gbójọ́sán mò ń kàrí inú àwẹ̀ òun làbí ń ṣe tẹ̀síìl so tí n bá ní ká nǹkan mìíràn ọ̀rọ̀ èyàn ní dé èyàn àti fẹ́ ha mo rò pé ẹni tó wá ń san owó láti gbé kíra ẹ̀ jáde tàbárí àti ṣàrọ̀tálì ṣàrọ̀tálì torí pé ṣìn rọ̀ bá tàà láàmù mi àmì tí ṣe ṣàrọ̀tálì ìgbà tí ṣe ìgbà wádé láti wádé ó wọ́n ní ṣéèkì bàbá yẹn mọ́ọ́sìn ni àwọn tó ń pè ní mọ́ọ́sìn yẹn máa philanthropy àwọn tí wọ́n máa ń náwó sẹ́sìn olóṣè ló sanwó tí wọ́n fi pẹ́sì sí àyín káàkiri ayé ara àwọn mílíọ̀ní àwọn tírílíọ̀ní àláwọn yìí sàwọ́ ní iṣẹ́ ṣàrọ́tàlì ìtàzìlú adóníhùn ṣàrùbátìlì èyàn olè mọ́ tó dàbí bàbá náà kọ́ ọkọ̀ wa lédè Yorùbá ń bì àwa fi kí kọ́ akọ ìbàdàn ẹni tí ò mọ́lé kọ àbàdàn ó sì lè pé ní ù bá tẹ̀ pé báyìí wọ́n fàágùn dàn ó sì lè pé ní àbàdìn tẹ̀ pé alif akọ àwà fi bá mọ́dá sí dáàlà ti nù tàbá fàmì sí kátẹ̀lá fi ámsà ti sálẹ̀ pé ìbàdìn ìbà dùn ìbà dán ìwò ló fẹ́ pẹ̀lẹ̀ ọmọ Yorùbá lè ní ọ̀hún Ìbàdàn kò ní ìdíjọ́ bá mi sí fóun tó bẹ́ẹ̀ náà lọ́rọ̀ orúkọ ó máa ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá mo fẹ́ kọ orúkọ ọmọ kan ní láàrin wájú mo ní ṣé ọlá ń re ṣé ó ní ń nínú ṣé ọ bẹ̀rẹ̀ rẹ̀ torí mi lè jẹ́ láàrẹ̀wájú kò ní ti ní sí ó wá ń sọ tàkíkì ni wọ́n yẹn wọ́n ṣe dọ́p àwọn tó jẹ́ orúkọ àwọn èèyàn mo ti rẹ́ nìkan tó sọ pé kìí ṣe imam suyuti alimam suyuti ó ní ara alimam fayuti ni ìgbà tí mo wà ń service ní 1996 lẹ́nugbó mo ń ṣàlàyé nǹkan kan ní islamic center mo ní ibn hajar ọmọ lárúbá kan ẹni yẹn mọ́ kí ó dáadáa ò fi ikú kan jẹun lára àfáà ni ó ní ibnu hijr hijr ó ń kọ̀rẹ́ sí ní ibnu hajar mo ní mashhur bin hajar ó ní láà ó pa dúró lọ gbárí ó tún ronú ní ibnu hijr èmi ò gbọ́rọ̀ rẹ̀ torí ní mo mọ̀ tó jẹ́ mashhur irú yẹn sìn wọ́n ṣe tàkí wọ́n ṣe dubbed dubbed pé vocalization wọ́n fàmì sí i ṣe hajaru ní ṣe jìrì ìgbà míì méjèèjì máa ń wọlé ó dàbí ibnu lahiha nínú hadith àwọn kan ní ibnu luhaiha àwọn kan ní lahiha dọ́p kọ́lọ̀ kó dákùn kó ṣàánú wa àwọn gini yẹn tí wọ́n ń ṣe pàtàkì inú ulumul hadith pàápàá ilimu rijal ilimu rijal wallahu ta'ala ó yàtọ̀ sí síyàrò àìlàmùnùbàlá kò ní ìdí kí wọ́n bá mi sí síyàrò ẹn tó mọ̀ kí ó ti mọ̀ pé kìí ṣe síìrù ṣàpé síìrọ̀ ni síìrọ̀ tún ìtàn síyàrò lódò fi jámù nìyẹn kò ní ìdí kí wọ́n bá mi sí yẹn sọ ọlọ́run tó bá ti ní problem pẹ̀lú síyá kò lè ṣiṣẹ́ yẹn nìyẹn àwọn ọ̀sán kan wà tí ò ní bùkátà sáàmì tí ò bá ti mọ́ àmì ẹ̀ a jẹ́ pé ò qualify láti ṣiṣẹ́ yẹn tàbí láti kàtíà yẹn wallahu ta'ala a'lam wal alfáàdù lè mushkila àwọn gbólóhùn tó lè fa wàhálà mo ti múrò ẹ̀wà náà àdí sáàmì níjọ́ fi dé oh man uh, haddasa anni hadisan yara anahu kadhbu yura anahu kadhbu tó sì rí wípé rọ́lọ́rọ̀ tí wọ́n rí pé ọ̀rọ̀ yẹn irọ́ ni ayúhùmá èwo ni ànábì sọnù méjèèjì tí wọ́n ó ṣe dọ́pù ó dàbí ọ̀rọ̀ ni ṣé kídùrù ni ṣé kúdùrù ni ṣé kọ́dọ̀rọ̀ ni oríṣiríṣi dó àwọn afá ṣe tàkíkẹ̀ náà wọ́n ṣe dọ́pù ẹ̀ mo fàmì sí pé ilé ìlú ṣe kí ni ọ̀rọ̀ yẹn gan ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí oníyàwó mẹ́ta wá lọ mú orin kan wá tó ṣe dọ́pù kídùrù yẹn pé àti kídùrù àti kọ́dùrù ó wọlé bọ́ọ̀lù tí mo kàn mí sọ fún òun ló ní orin yẹn òun náà lọ mú wánu tí àní tí wọ́n ti fi ṣàlàyé ọ̀rọ̀ yẹn sẹ́yìn ara àwọn iṣẹ́ tí wọ́n ní ṣe kàlàlbáni ṣe ò ní ẹ ṣe kàlàlbáni náà bá ọ̀rọ̀ kan abdullahi ibn umi maktum abdullahi bóni umi maktum wọ́n ní orúkọ ìṣẹ́ abdullahi ibn umi maktum wọ́n ní ìṣẹ́ abdullahi ìdàtàkì ṣẹ́ẹ̀sì wọn pé tó gbajúmọ̀ jù ní ẹ abdullahi ibn umri ibn umri maktum abdullahi ibn umri la lẹ́yìn tàbí abdullahi ìṣẹ́ abdullahi iṣẹ́ tàbí ẹni tí ó sì ta ṣéèkì alálẹ́bá ní láyà yóò múra torí pé kíra tó ń ti kà tí wọ́n ò kà ló pọ̀ jù manuscript tí àti wọn publish tí wọn print let me use the word that sáwọn ò tẹ̀ síta ó pọ̀ kíra àwọn tẹ̀síìrù sájìrì tí mo mú wá bí jọ́ sí kékeré how many maps ìtọ́tù ló wà ń bẹ sájọ kà nínú reference kíra pẹlẹbẹ báyìí àwọn maps ìtọ́tù manuscript kíra tí wọn kì í publish tí bàbá lò as reference láti kọjú àyẹ̀wò twenty six èmi àtọ́mọ ìlà tí ó jẹ́ káàkà ń kọ̀ọ̀kan ó wá ní tí bàbá sọ ń bí ó so lò èèyàn lọ rẹ́fẹ́ǹsì bíi tó lé ní ogún tó lé ní mẹ́ẹ̀ẹ́dọ́gbọ̀n tí wọn ò tíì tẹ̀ síta kó tó lè sọ pé n tó sọ yóò ráìtì ó lọ sí láìbírì ní Damascus ó lọ sí gbogbo àwọn ibi tó ti rí wọn náà lọ kà wọn kìíní kíra tó rí rí tó ń jiyàn tó ló jẹ́sẹ́ ṣé kàlàlùbá ní tàbá yìí sọ yìí ló jẹ́ ọ̀rọ̀ rẹ̀ máa ń ṣòro tako torí pé ojú tó lé ojú tó kèé sọ lọ́hùn o Ah, ẹ wo tí àwọn àlè ìrìwọ́n lè gọ̀ọ́lì ìrìwọ́n lè gọ̀ọ́lì tírafíkìú kan mọ̀ ní mọ̀nàrù sabil lórúkọ tí àyẹn tí àwọn àǹbàlì ni wọ́n fi ṣàlàyé fíkìú àdísì wá ni wọ́n lò láti fi ẹsẹ̀ ọ̀rọ̀ wọn múlẹ̀ ńlẹ̀ mo gbogbo ọ̀rọ̀ tí wọ́n lò láti fi ẹsẹ̀ ọ̀rọ̀ wọn rinlẹ̀ kan fi gbogbo pé bọ́rọ̀ ti rínú fíkìrì jẹ́ mú dájọ́ wá síra àwọn àǹbàlí ni hadith ni ṣé kalambani síra yẹn wá gbajúmọ̀ ṣé kalambani wá jókòó ti pé àwọn wo ló lálàáfíà àtàwọn wo ni ò lálàáfíà wọ́n wá lọ ṣe tahrij téèyàn bá kà á téèyàn sì jẹ́ onímọ̀ èyàn ó fẹ́ máa sunkún torí tí wọ́n bá mú hadith kan wá wọ́n sọ gbogbo ààyè mo kàn ṣe kékeré ní lọ́sí àbí gbàgbà bẹ̀rẹ̀ lẹ ṣé kò fẹ́ sú wa ó sú wa àdìsẹ́ ọ̀kan mo dẹ̀ mú ìnámọ̀lẹ̀ àmẹ́lù bì níyà àdìs tó pọ́pùlà tí ìsúná díẹ̀ ṣé ni ó kéré gan Umar bin Khattab ta ló tẹ̀lé ah. alukọmọ àbá ìrú ààrẹ rí músẹ́ tó bá nẹ̀lá ọ̀rọ̀ yìí ara 1990 sẹ́yìn sí ara 1994 I was saying it níbi kan lóṣù ní program kẹta àṣílẹ̀ NSS mo ní ẹmọ ẹja jókòó ara wa ní gbogbo NSS kò wọ́n sẹ́yìn tó lè kó tàbí ìṣẹ́yọ̀ kan ẹ mọ̀ pé ẹran àwọn èèyàn wá dìde pé kí ni àbákà mọ́ ń sọ yìí kí làbákà mọ́ ń sọ yìí mo ní kò dẹ̀sẹ̀ tó lè ṣe tẹ̀síìrì tó ọ̀tún fàájì àánú ẹni tẹ̀ àti ní ó sọ yìí mo ní ó da tí wọ́n ní wọ́n kó tàbí ẹ kó mọ́ dì sí o kìí ṣe kọ́ láàrọ̀ sí ìlú láìsọ lọ́la ilé ọ̀sọ́lá kọ iná kí ni mo ní àdìsí wàhálà kìnnà ọmọ àdìsí wàhálà hanging àdìsí àdìsí tó jẹ́ pé akàndédé rí kátìkátì káìsì ní sánmọ̀ ó kùn ẹ̀dà ń bo ni wọ́n ti ń jù aeroplane tí ò ní connection pẹ̀lú power mo ní ò lọ aeroplane pilot kò ní connection kò sí àsopọ̀ láàrin òun àti airport power bó ní òṣè bà kò ní ó ń pè ní àdísùn ara ìyàwó wọn wá balẹ̀ dá ah, òdodo ni gbẹ̀yìn lọ́rọ́ mùsọ́lá àdísùn ló ṣẹ̀ ń bilẹ̀ dáadáa ẹ̀hán káwọn èèyàn tó wá dípà ẹ̀káwọn èèyàn tó wá kọjá agbó lẹ́gùn yẹn ń sìn olómùlà hadith gangan ilmò rijal àwọn èèyàn ti àwọn takọ̀sù sọ́ọ̀tì tó wà ń àwọn èèyàn ti láì lọ jámíà nínú sọ pé jámíà ò dá o but àwọn brothers tí wọ́n jókòó I don't want to be saying something but mo ṣàrántí àdíìsì kan àbí ọ̀rọ̀ kan gan ni tí wọ́n ní ìyàwó Aisha definition jìbáàbù akàn rí ìyẹn àtàbúná sí ń gbà yìí wàláì pẹ̀lú ààlà pẹ̀lú ṣámílà kúrò ìgbà yẹn kọ̀ǹpútà jẹ́ ń gbé kó sí awákú èrè ọ̀rọ̀ yẹn ó fún wa ní one thousand nine hundred and ninety nine eh, ní kúrì yẹn ló fún wa places tá a tí n gbàgbé àbẹ̀wò ní ẹyọ kọ̀ọ̀kan ní references ibi tó ló wà títí tá a fi wo one thousand nine hundred and ninety nine places nínú tírà kan a sọ fún forty eight hours forty eight hours rí nì ni mo gbà lérò a ò sùn rárá èmi àti ẹ̀ ṣé kí wọ́n sọ tó pọ̀ nì hmm? wà láyà rí ààyọ́ ọ̀rọ̀ gbogbo bí tí oníkàkú rí fátíò lè bá rí mo kọ́ dímọ̀ fátíò lè bá rí láwá tó lọ bẹ̀rẹ̀ ibẹ̀ gan la tó ti wá lọ rọ́rọ̀ gan-an ṣẹ́dìríṣẹ́ tàkík mo mú yẹn wá fẹ̀sán bọ̀ tí ẹ̀wọ̀n tí wọ́n sọ̀rọ̀ lè rí wọn wò pé ìjìnà sọ̀rọ̀ sọ̀rọ̀ kan nípa hadith in tó sọ ó kéré èyí tó fi pamọ́ tó mọ̀ ó pọ̀ tó bá sọ nǹkan yọ kan ní ìfẹ́ exaggerate but more than hundred wà lórí nǹkan yẹn tí ò sọ. because he doesn't do anything other than that èmi kúrò ń bẹ̀ èmi wá gbàjẹ́ tíṣà ń bí ìmọ̀ ṣe tíṣà ìwé máa ń wo tí àdúgbò bá dùn àbúnẹ́sì báyìí ní kíláàsì ìgbìyẹn sọ ń bẹ̀yẹ bá òun ń bẹ̀yẹ ọlọ́run wá kò níṣẹ́ mi tó jókòó sí mi tí ò yọ doesn't have anything as an it isnad ló ń wò. ẹgbẹ́ mo sọ pé ṣáàrì rìádì sọ ní ìtọ̀tẹ̀ máa yàtọ̀ sí ìta ti years back because our challenges in YouTube yìí Facebook Instagram Twitter tó ti di x kò as at that time so ẹsẹ̀ ẹran ti fẹ́ dàpọ̀ mọ́ ti èrò lúrú ó fẹ́ dàmù pọ̀ mọ́ tí ní ṣàpà so wọ́n fẹ́ wọ́n fẹ́ dojú ọ̀rọ̀ ẹ̀sìn wa rú kí kálukú lè mọ̀ sọm tó rí ṣé ẹni tó jókòó tó wo references one thousand nine hundred and ninety nine lórí ọ̀rọ̀ kan tí ò rí tó wá padà rí argument wo ló fẹ́ bá sọ. So ó wá pọ̀ báyẹn kìí ṣe yẹn nìkan o ó pọ̀ gan ọlọ́run ṣàánú àlàyé tí wọ́n ṣe lọ tí wọ́n bá ní ṣe kàlàlùbá ní kọ́ ọmọ bíi tàkìkì àdàlìkìtà mímọ́ ní amẹ́rìkì tí wọ́n ní ṣe kàlàlùbá ní ṣe tàkìkì àdàlìkìtà yìí tí mò ń sọ yìí làwọn nǹkan tó ṣe ọlọ́run ó sànà wà àlàyé ní tó ṣe nìyẹn kí epo kàn déédéé jẹ́ kìtì rà ìfẹ́lẹ̀ yóò kàn ń wò ẹ nígbà tá a bá ń ka àwọn àwọn àkíyèsí kọ̀ọ̀kan mulhazọ́ ti ṣe kàlàgbá ní hadisi kan tó pọ́pùlà táwọn èèyàn máa ń kan inna Allaha la yanzuru ila suwarikum wà ilá ilá kìníkan wà yanzuru ila kùlùbíkùn kùlùbíkùn wọ́n kàn stop wọn ò fi ámẹ́lì sí. nígbà a débẹ̀ máa sọ ìyẹn ló wà gbajúmọ̀ láwọn èèyàn fi sọ pé wọ́n ló bí ọkàn lọ́lọ́run fẹ́ wò ṣùrùtù kọ̀búlì láàmẹ́ táwọn àfà sọmaráì sí al-ikhlas wal-mutaba'ah sí méjì májẹ̀mú tọ́lọ̀ fi ń gbaṣẹ́ lọ́wọ́ mùsùlùmí ní sọ pé tó fi ń gbàṣẹ lọ́wọ́ ẹ̀dá lọ́wọ́ mùsùlùmí torí pé márùn gangan ni má yẹn awalan anyakú nẹ̀dà àmì mínàlì àkọ́kọ́ nù ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí ẹni tó fẹ́ ṣiṣẹ́ yẹn gangan ó gbọ́dọ̀ jẹ́ mùsùlùmí then al-ikhlasu fi àmàlì yìí kí ló dé tó fi ṣiṣẹ́ yẹn kí ló dé tó fi ṣe ah ustaz kò gbé kìlà yẹn yọ ìsọ̀fọ́ ìlàwó ní ẹ̀ múra fìlà kan fún stars last week tó bá rí káàpù yẹn bó ṣe ń dán olóyẹ kí wọ́n wọ̀ wá sí yídì wọn wọ́ kàn jẹ́ kéèyàn wé sí owó kò yẹ kó yọ lórí wọn àtọ́ ẹ mọ́ra àà kò lè less than fifteen caps tí mo ti rà fún stars ètò tẹ̀wá bíbi nínú jù ní aṣọ tí wọ́n wọ̀ lónìí agbádá bíi méje ni mo kó fún wọn tí wọ́n ṣe kóṣẹ́ sí pé kí n máa wọ̀ àbọ̀bàtà yẹn bá ẹ̀ kéèyàn mọ́ ṣe lọ́n I have bought twenty ní ìra bàtà mo ra seventeen correct shoe àti seventeen half shoe mo ti ra full stars kéèyàn mọ́ sọ púpọ̀ kó mọ̀ di pé ilé ya wọn tí wọ́n pa lọ́dún ìgbẹ́ ni mo ìrìn yẹn fún ta ló jẹ́ kéèyàn mọ́ sọ̀rọ̀ yẹn tó mọ̀ àṣẹ kò fẹ́ kó gbà ládàá kò fẹ́ kó gbà ládàá lọ́lọ́ fi tètè kí wá lọ́nu Quran látùbí tìlù sọ̀dàkọ́ọ̀tì kò ń bìlì máa ń ní ìwàlẹ̀ àdá máa ń nù òun èrègún kí ló yìnbó èrègún kí ní ẹ̀mọ̀ ìṣòro jọ́tàn ẹ̀mọ̀ àwọn amọ́sára kẹjọ kí lè bó èrègún ibi téèyàn ó ti lóni <laughs> ingrate láláìmórí ẹ mọ̀ pé tí mo sọ lè ké oúnjẹ náà yẹn pé èmi ti ń kọ́ ìgbó kéde mo ti ń gbọ́ mo ti ń kọ́ níléèwé láti 1973 kò dẹ̀ sí ọdún kan nílé ayé tí mo lè sọ pé mi ìgbé skul lájọ́ tí mo ti bẹ̀rẹ̀ primary school tí ọdún kan mo mí ìsinmi ìsinmi skul orí à tí ìbá sí skul máa pìtì àfẹ́sàmù mo ní ìrègùn láwá ègbò rẹ̀ sí wọn bó wá nìwọ́ tó ké fọ́dún méje tó wá ní owó lárúwá kan kì ó wá ní àà ah, tó fẹ́ para rẹ̀ mọ́ para rẹ̀ <laughs> wàlẹ̀ ádà àti kó nira bá ẹni tó ń ṣe dáadáa fún ṣẹ̀tọ́ ló mọ́ sára ìṣẹ̀lẹ̀ kì í fẹ́ ká gba ṣẹ̀fẹ́ nìyẹn kì í ṣe kó fẹ́ kó nira bá ọ̀sà àgbóṣe bọ́ ó fi òun ẹ̀ ọ̀sà yẹn ló lọ bá tó sọ fẹ́ jọ ó máa ń wù mí kí n máa rí bìlà yẹn lórí yín because ẹ mọ̀ fáfà wà nínú àwọn èèyàn ń bú wa níta pé ìdí tí mo wà fi rẹ̀ jọ ẹ máa lòun ló lọ sọ fún kìí ṣe ẹlòmíì ló ṣe kí ni yóò sọ fún ààdá wọ́n lọ tààrà àìlẹ̀ wọ́n dà pé ọjọ́ ti lọ bí ẹ ẹ̀sìn pè ní sákìyèsí so dọ́pìlẹ̀ asma wal alfazi mushkila bi shakli indal haja indal haja tí bùkátà bá béèrè fún láti dọ́pìlẹ̀ tí bùkátà bá ṣe kí ni tó bá nínú nínú tíra tí mo ń sọ yìí Sheikh Al-Albani bá hadith kan pàdé lẹ́ lárúbáwá ní ní ìhà sórí o Sheikh Al-Albani bí wọ́n ṣe kọ́ kí ní ẹ̀ ò fẹ́ bèbè lárúbáwá mu wọ́n ní ọ̀rọ̀ yìí kò nira tí àwọn béèrè lọ́wọ́ Sheikh Ibn Baz pé Sheikh Ibn Baz ní báwọn náà ṣe bá nìyẹn ẹmọ̀ ó dàbí tí mo lè fi wé Yorùbá tọ́lọ̀ bá jẹ́ kí n rántí kí n ká ṣùgbọ́n tó jọ ní èdè Yorùbá ní bí ẹnà bí wá títì lábẹ́sọ wá títì sí wá títì sí títì bí títì wá títì sí títì bí títì ṣe nǹkan tí yóò bá gbọ́ ẹnà onímọ̀ pé wá síbi ni wọ́n sọ wá títì sí títì bí títì hmm? kí ni wá títì sí títì bí títì ṣe àgbẹ̀dẹ̀ ìwọ̀n bá gbẹ́ náà kò níwọ̀n pé wá sí bí lórúkọ. wàgà sí gbígbí wàgà sí gbígbí wàgà sí gbígbí. paganingin bí kìíní yẹn ṣe fẹ́ jọ nìyẹn ẹ wo iṣẹ́ tí wọ́n ṣe débẹ̀ yẹn wọ́n tún wá lọ ń béèrè lọ ṣe gbónú báyìí. àtàrífù sábàbù dálíkì لماذا سأل شيخ الألباني شيخ ابن باز عن هذا الحديث لأنه ها لأنه من آل مكة دو أصله موريتانيا ni ṣùgbọ́n mọ́kà làwọn ti jókòó sí ti pẹ́ mufti dẹ̀ ni wọ́n nímọ̀ ìgbà míì wọ́n máa ń bèèrè láwọn tó jẹ́ ọmọ lábá gangan ní pìlẹ̀ tí wọ́n ṣe ọmọ ìlú mi lórí pé èdè kààrẹ wọn ò bí mi dá mi ilé gbọ́ bí ẹ ẹni tí wọ́n bá bí sílùú tí wọ́n ti ń sọ láti kékeré tí n bá ti sọ gan ẹ ti gbóòórùn pé àbúrọ́dù nítorí kò sí tóònù yẹn ò lè dàbí kàríyá wọ́n á ní ó gbọ́ ọkọ̀rẹ́ ìgbọ̀ tóònù yẹn ò ní mú ọlọ́run sànù wa á lọ́wọ́ lọ́ọ́ tó bá ti jókòó sí wàá máa tẹ̀síwájú abẹ ọlọ́run ọba àlejò aláìsàárì ọlọ́run jẹ́ kó ṣe wá láǹfààní èyí tó jẹ́ èyí tí ò bá ní wa ọ̀dọ̀ ṣẹ̀tọ́n ló ti wá dára wa èyí tó bá mú ọ̀dọ̀ ọlọ́run ló ti wá ọlọ́run mọ́jú máa lálẹ́ àwa tọ́lọ́run ká dára ká gbọ́ yé abẹ a gbọ́ yé náà ọlọ́run wọ́n wa. náà ha. واحفظ إيماننا وارفع درجاتنا وثبتنا وأجلنا من خزي الدنيا ومن عذاب الآخرة برحمتك يا أرحم الراحمين ويا أكرم المكرمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته لا هناك فرصة ل عن سؤال هذا النوع إن شاء الله تعالى في الأسبوع القادم ستكون فرصة للأسئلة إن شاء الله